Thank you. náà ni kò ní ṣe kí lápé kò ní tó ọ̀rẹ́tẹ́ bá sọ pé orí burúkú jẹ́ sí wọn tẹ́lẹ̀ burúkú bá kọ́kọ́ hàn láàrú lórí tẹ́lẹ̀ burúkú bá kọ́kọ́ hàn lára kí ni láàrú lórí níbi ìdarí náà lórí burúkú ni ó ti máa tẹ̀lẹ̀ tí darí torí burúkú bá ń tẹ̀lẹ̀ sí níbi fi ń darí wa ká mọ̀ jíjà rẹ̀ bá ń jọ máa àwa náà ni jíjẹ́ síbi ọ̀rọ̀ nàìjíríà ti pẹ̀lú dààmú tá a wà nù ẹ̀yí ẹ má jà gbé wọn ṣépè mọ́ àdúrà lè jẹ́ kí àwọn ṣe fún wọn. president muhammadu buhari ọlọ́mọṣẹ́ àbáwá darí wọn o ó sì bá wa tọ́lá apá ìwọ̀n sọ́nà olórí àwọn cbn lẹ́lẹ́fẹ́lẹ́ ọlọ́mọba tó bá darí òun náà ó sì bá wa tọ́ òun náà sọ́nà gbogbo àwọn tí wọ́n wá ń bẹ́ ń bí ipò dídarí wa ọlọ́mọṣẹ́ àbáwá tọ́ òun sọ́nà o. láti ní wàhálà ìdìbò wọn ti ń bọ̀ yìí náà ní tọ́ Eh, àmọ́ ti sùúrù náà ní fún ọ̀yẹ́ tí wọ́n bá parí ìlú tán gbogbo làásìkò yìí gbogbo ó ti kí ló yọ àkùn lẹ̀ ọjọ́ yẹra wọn ni oyè ọmọ ti ń sunkún ó sì yíya rẹ̀ tí tí ń rẹ̀ dákẹ́ àwa ní kákọ̀mọ́ bẹ́ẹ̀ náà ti wá ọlọ́mọdé kó fi ayé ní wá lára ọ̀nà sì máa dààmú wọn ní kọ̀ọ̀kan wa. rẹ̀ ìyẹn ló pa sábà bíi tí yìí ò fi jìbì wáyé máa ní àlẹ́ àná tàbí wá wò pé ó ṣàṣìkò díẹ̀ náà láàrin ló láàárọ̀ insha Allah àti mẹ́nu bá wọn ní tó pàtàkì nínú àlámọ̀lẹ́ wa àmọ́ wa sọ̀rọ̀ náà lè èyí tí ìsìtọ́ lọ́wọ́ sí ìsìtà lẹ́bí nínú ọ̀rọ̀ ọlọ́dàkù mọ́ṣáàlá wa kúrò nínú ẹ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ inú ọlọ́mọṣáṣọ ẹnìkọ̀ọ̀kan sàn. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa alihi wa sahbihi تبعه إلى يوم الله الراحل قال المصنف رحمه الله تعالى الأصل الأول فإذا قيل لك من ربك فقل ربي الله الذي رباني ورضى جميع العالمين بنعمه وهو معبود إليك من معبود سواه والدليل قوله تعالى الحمد لله رب العالمين وكل ما سوى الله عالم وأنا واحد من ذلك العالم فإذا قيل لك بما عرفت ربك فقل بآياته ومخلوقاته ومن آياته الليل والنهار والشمس والقمر ومن مخلوقاته السماوات السبع ومن فيهن والأراضون السبع وما فيهن وما بينهما هو الأراضون السبع وليس أراض أرى أرى أرى بفتح الراء لا بمد لا بمد والأرضون الصبر ومن فيهم وما بينهما والدليل قوله تعالى ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون طيب الأصل الأول ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni pápá ti di oye wa pé àwọn ìpìlẹ̀ mẹ́ta tó dọ́nà yàn káṣe kí ni ká mọ̀ wọ́n ó wá nípìlẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ó náà ni màá rí pàtó làábùdí tọ́pàá ẹrú dá ọlọ́wọ́ ọba rẹ̀ mà bóò láti dọ́lọ́wọ́ ọba wa mà hádà wọl asùn awwal ìyẹn ní ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ láti wá gbólúwa mà àfa nífa ìdá kí ìdá láti má rọ̀bù ìdá kí ìdá láti má rọ̀bù ni wọ́n bá wí fún ọ pé kàlùlùwà rẹ̀ àfa ni ọ̀ pé ìwọ́jú ó máa yé wọn àbá fẹ́ ju ọlọ́run ọba wa fún wa rí o wọ́n fẹ́ mọ ọlọ́run àbọ̀ fẹ́ mọ ọlọ́run ọbẹ̀ mọ ọlọ́run àbọ̀ fẹ́ àbá ní wọn ọbẹ̀ pé mọ rọ́bù ta lọ lọ́run ta kí ni mo pè é ọlọ́run fọkùl ìwọ máa dá lóhùn pé rọ́bì Allah olúwa mi ò ókọ rẹ̀ ní Allah ókọ rẹ̀ ní tí mo gbéjọ náà Allah ókọ lásánwánú bóòlù ọlọ́wọ́ bá yìí wá jẹ́ kó wá tẹ̀síwájú pé ọba tí ń wí yìí Allahu tí ń sọ yìí alladhi rabbani bébí ti dúó tọ̀ ń wò mí òun lẹni tó dá mi òun lẹni tó dá tó fi ẹ̀mí sí mi lára òun lẹni tí ń ṣe ìjẹ ìmu ìná lílò atẹ́gùn tó ń fẹ́ sí mi nínú ayé òun ni gbogbo nǹkan gbádùn tí ń bá rò pé mo fi ń jí èèyàn bí mo ṣe dúró yìí ọlọ́run ọba yìí ló wà in charge ẹ̀ lẹ́yìn kó wá in charge tèmi báyìí wọ̀rọ̀ bá gbogbo tí wọ́n bẹ́ẹ̀ ayé pátá ọlọ́run ọba yìí náà ló wà in charge gbogbo wọn náà yíò ni pé alàálàmí náà bẹ̀rù gbogbo tí bá ti ń jẹ́ ìran èèyàn alábùkálà àwọn òun gbà gbogbo ìran èèyàn akọ abo ọmọdé àgbàlagbà arúgbó apẹdó gbogbo ìran tí bá ti ń jẹ́ ọmọ ènìyàn pátá ọlọ́run ọba ló wà níbi àlámọ̀rí wọn ìwáyé wọn ọwọ́ rẹ̀ ló wà ìjẹ́ mú wọn ọwọ́ rẹ̀ ló wà aṣọ lílò wọn ọwọ́ rẹ̀ ló wà níbi tó wà lọ́wọ́ ọlọ́wọ́ ọba dé iye aṣọ owó la máa wọ̀ ká tó kú láyé olúwa tó parí gbogbo ẹ̀ sọ fún ìjọba náà ti jòkó yìí lẹ́nu náà ti jòkó yìí lábàjọ ń bi wá nísìn pé níjọ́ tí mo ti gbélé ayé síbi tí mo wà lẹ́nu ìran aṣọ mélòó ni mo ti wọ̀ sọ́rùn yìí ǹjẹ́ mo lè ká tí wọ́n náà lè kà jẹ́ ṣé gbogbo àwọn tí ń gbọ́ náà lè kà jẹ́ wọn ẹ̀yà tó mélòó báyìí kódà láti sín tí a fi di ijọ́ tí a sílẹ̀ ọlọ́wọ́ ọba ò lápọ̀dá sáà kìyàmà ọlọ́mọdé àti àṣírà dáadáa ó já àṣírà lórí tàwhídà àti sunnah níjọ́ tá a bá síra lọ sọ́dọ̀ ọlọ́run látàkókò yìí dìgbà náà aṣọ mélòó ló tún wá kù tá a máa lò nínú àjẹmọ́yẹ nínú agbára tọ́lọ́wọ́ ọba táwọn yìí wá ní iye aṣọ tá a lò ń jọ wọn ti bí wa àtijọ́ tá a sì jáde láyé ọlọ́run ọba ti ṣètò gbogbo ẹ̀ ó sì mọ iye ẹ̀ èyí tó ṣe pé ń tọ́tọ́ bá bí wa ní kókó táwọn ẹ̀yà wa àti bàbá wọn kò wo wọn rà ọlọ́run ti mọ iye ẹ̀ ìjọ ọba bí ọmọ kan tí wọ́n pè ní abdulhakeem tí ó mọ̀ jẹ́ ọmọ abdulrahim iye aṣọ tí bàbá rẹ̀ ó fún ya rẹ̀ lówó kó lọ rí aṣọ márùn-ún péré náà ni iye tí ya rẹ̀ ó fowó kun tó náà fi ra tiẹ̀ náà kun mẹ́ta péré ni ó di mélòó mẹ́jọ ni so ìyá kíníkò wá wá láti lọrin ó wá tó fún ìyá rẹ̀ láṣọ pé ẹ fọmọ yìí láṣọ wọ́n fún mẹ́ta ìyá kíníkò tó wá láti Òṣogbo ìyá kíníkò tó wá láti kíníkan ìyá kíníkò tó wá láti kíníkan ìyá títí gbogbo aṣọ tó wà lò láti ìjọ ọba di bí ọkọ fi gbé bí ọdún méjì bọ́ọ̀sì lò ọlọ́ọ̀sì yẹn ní gbogbo ẹ̀ tó bá tó wá di bí ẹ̀tún dàgbà tán ìgbà tíyàwó mọ̀ ẹ̀ra sọ tí bàbá ó mọ̀ ẹ̀ra sọ táwọn fámìlì ó mọ̀ ẹ̀ra sọ fún ọlọ́ọ̀sì yẹn ju gbogbo ẹ̀ ìgbà tí wọ́n gẹ́ bá tún wá ti dúwọ̀ lọ́mọ rà fún ara rẹ̀ tán aṣọ owó lọ kọ̀kọ́ rà láyé èló lọ́ọ̀sì kọ́kọ́ fi rà nínú owó tó kọ̀kọ́ nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́ọ̀dì ẹbí gbogbo ẹ̀ tọ́ọ̀fì wá parí ayé pátá iye aṣọ tó fẹ́ lò olúwa ti lẹ́nu ẹ̀ tẹ́lí bó ti wá yẹjú aṣọ wíwọ̀ wa ló yẹjú jíjẹ múmu wa bó ṣe yẹjú jíjẹ múmu wa ló yẹjú ẹ̀ńtà afẹ́mọ̀ wọ̀ sẹ́sẹ́ lẹ́yìn kó yẹjú ń dá a máa wọ̀ sẹ́sẹ́ ilé mélòó la máa gbé láyé ọlọ́run ọba yẹjú ẹ̀ tó máa kọ́ bí ọ ibi tí yàrá ìwọ̀n gbére tó bá yá ó kókó mẹ́ ó tún balẹ̀ síbí tó bá yá ó kókó mẹ́ ó kọ́lé síbí tó bá yá ìwọ̀n ló dàgbà ó kú lábẹ́ wọn ọkọ̀ọ̀kọ̀ gbalé tó bá kọ́ gbalé èrú mùwà kọ́kọ́ gbà tó bá yá adigun máa Allah bóò láti máa gba atẹ́gùn tó nílé ayé ta ní òyìnbó ẹ̀jẹ̀ mọ́ nǹkan mélòó làábi tẹsẹ̀ rìn tá a gùn lórí ilẹ̀ ayé ta ní òyìnbó ẹ̀jẹ̀ mọ́ alladhi rabbani wa rabba jami'a al-alamin ìlàbẹ̀ wa rabba jami'a al náà tọ́mọ nìyẹn nìkan là yìí ìran tambolo àgbáyé wọn títa ń bó ló ti pọ̀ tó nú ayé tó sínú àti onímọ̀ nọ́mbà rẹ̀ àwọn tó pera wọn ló ní ìmọ̀ ẹ̀ṣọ́ wọn láwọn máa ń pè òǹkà bí a ti ń gbélé ayé ọmọ ènìyàn náà lè kà ìjọ tó bẹ̀ kẹ́lẹ̀ ka ìta ń bó ló ti ń gbélé ayé sẹ́ni ká ìta ń bó ló ti gbélé ayé ẹ̀wọ́n ìsọ̀ bí gbogbo atan league in the world níbi báyìí we are about fifty kìíní kan billion people la ń gbélé ayé ẹ̀ wọ́n rí àwọn àkàtà ìṣọ́ òkan lánàá níbi ìṣọ́ òyìn ọlọ́mọ ní ọmọ àgbẹ́bí adáma àmà para wọn lẹ́rìn ìgbìyànjú mọ̀ náà lọ sí o àmọ́ òkú kẹ ilé ẹgẹ́ bí dọ́lọ́wọ́ ọba yìí mọ̀tẹ́ ìdíjú luwa wọn àwọn akáyé bílíọ̀nsì ọkùnrin ẹgbẹ́ kàtàn gbogbo average ọkùnrin tó wà láyé rẹ̀ average obìnrin tó wà láyé ọkùnrin ju obìnrin lọ bí ìlú ẹ ilé ọkùnrin tí bẹ ní prison láyé ìṣòrin ni obìnrin ilé ọkùnrin tí wà lórí àìsàn rí ilé ọkùnrin tó ti má rí rèé àwọn obìnrin tó wá wà nílẹ̀ tí wọ́n níbi ọkùnrin tó yẹ kó fẹ́ wọn rèé àwọn obìnrin tí wọ́n fi wà ní òpó ó fún ẹgbẹ́ wa káwá sí gbogbo ẹ̀jọ́ ẹni tó wá pa ní oníbi ọmọ nìyẹn lẹ́yìn káyìí òyà mélòó ni tambolo dúdú àti tambolo pupa nígbà wàá kéré nígbà yìí kòkòrò kan bẹ tá a máa ń kéré yẹn lẹ́kọ̀ọ́ ó dúró báyìí ó máa ń tàyà báyìí irú ẹ náà wọ́n ní wàá mọ́tàlá ti wáyà yẹn àwọn kékeré rẹ̀ tí ó kọ́ sọ́ni kankan títí kiri ṣe ìmọ̀ nígbà tí wọ́n mú táwọn àdúgbò bá àti wáyé wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn tó yọ àyè mélòó ni iye wọn àwọn ní ẹ̀sọ́ àwọn lè sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn. but ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala min ni'matihi wa quwwatihi wa jabarutihi ọlọ́wọ́ ọba mọ iye gbogbo tambolókọ̀ọ̀kan iye ẹjọ́ tó òun ò lè dá iye tamboló tí ó lò ilé ayé ìyọ́lọ́wọ́ bá ti mọ̀ èwo ni ó lu ayé lásìkò àdẹ́gbà Muhammad ọlọ́wọ́ bá ti mọ iye wọn èwo ni ó wọ láyé gbà tá dáadáa ọlọ́wọ́ bá ti mọ iye wọn ti mọ wọn èwo ni ó mọ láyé nígbà tí wọn náà bá tún lọ tán ijó ni ò ní ti tambolo ilẹ̀ existence mọ́ ọlọ́wọ́ bá ló ti mọ́ wọ̀rọ̀ bẹ́ yèmí aláàlẹ́ aláàmù nù wọ́n wọ́n ti ta ní sàlámọ̀rí ni wọn náà Allah bẹ́ẹ̀ ni wá lọ sí gbèsè ayé ẹranko ní àníwá àìní wá àṣálẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà àwọn ẹranko tó bá wà àti bí ṣéèpù wọn bá ṣe rí bẹ́ẹ̀ ni bọ́wá bọ́ sọ alámọ̀jẹ̀ àgbáyà àwọn àlùjọ̀nù fatabarakallahu ahsanul khaliqin إذا قيل لك من ربك فقل ربي الله الذي رباني ورب جميع العالمين àwọn ẹ̀dá living things là ń sọ yẹn o ó wá kọ àwọn non-living things ọlọ́ọ̀ba náà ní ìtàmójútó táwọn yóò náà iye òkè mélòó ní bẹ lórí ilé ayé ọlọ́ọ̀ba mọ̀ ní ẹ̀ ìgbà ọlọ́ọ̀ba tó sọ àwọn àpáta kan fún wa tọ́wọ́n láwọn àwọn àpáta kan bẹ tó ń dá sáwọn ibì kan lọ ayé o àwọn àpáta yẹn mọ̀kátẹ́lì kan àlùwáàlù ẹ bá ní wọn báyìí kọ́ lọ́ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé lọ́mọ nígbà táwọn oníwádìí máa yí padà wádìí mọ̀ wọ́n sì padà mọ̀ bí àpáta náà wà olùwádìí ìwé lẹ́nu àpò à àwọn nugbó kan lọ́nà China làpáta ni wà nígbà wọ́n gbé àwòrán rẹ̀ jáde subhanallah bálùkùránì ti sọ bíbẹ̀ ti rí bádùgbò tí ó wà ó ti rí báwọn àpáta yóò ṣe set bí wọ́n ṣe tò síra wọn bí wọ́n ṣe wà síra wọn tí kọ́lọ̀ wọn ó sì yàtọ̀ síra wọn wallahi ìbò tètè nínú wa rabba jami'al alamin hādhā huwa Allāh olúwa wa nìyí atẹ́kùn tẹ́lẹ̀ àtẹ́kùn pé ń fẹ́ ṣáwà lára nìsù sọ ìpátẹ́kùn tó mọ́ fẹ́ onígbà tó mọ́ pọ̀ jù ẹgbẹ́ ẹ̀kọ́ ni onígbà táwà ah, ah, tó mọ́ ẹlù ẹlòmí ọmọ ń tíìlì orí wa fún atẹ́gùn òfẹ́ wò atẹ́gùn òfẹ́ ọ̀lẹ́ òtò tí ọ̀nì tí wà wò àwọn àlàkọ̀ sí atẹ́gùn òfẹ́ àti point àtò orí pátọ́gbọ̀ yẹn tó nọ́mà kò sáláì pọ̀ jù kó pọ̀ jù kò dẹ̀ tún sáláì jẹ́ tó bá tún yá àtọ̀ atẹ́gùn yìí ti ṣe kí ni ó ti pọ̀ jù kálẹ̀ ní kí ń kọ̀ǹtúrò rẹ̀ wà rọ̀ ẹni tá wá ń ròyìn yìí olúwa wa tá à ń sọ yìí wa huwa ma'budi laysa li ma'budun siwa ìwọ tó wọ́n náà bá wá tọ́lọ̀ wọn bá bàbá yìí afá lóluwà mi tẹ́ni wá bàbá yìí wa huwa ma'budi wọn náà tẹ́ni wọn wá jọ́sìn fún un laysa li ma'budun siwa ìlẹ́lò míì tó yẹ ti mọ jọ́sìn wọn fún abúlé nìkan ìfọ́ gbogbo ojú kálẹ̀ yìí ohun àti dáná jọ sí ìjọba ẹ̀ dáhùn máa ó nìkan nìyà ó ok ó nìkan ló dá mi ó nìkan ní tètè ẹ̀mú ó nìkan ní fún mi láṣọ wọ̀ ó nìkan ní fún bàtà wọ̀ ó nìkan ní lábẹ́kù fún mi ó nìkan ló sọ́mọ̀ tó bò lórí ó nìkan ló ní lórí rẹ̀ akọ ní ń dá abo nínú wa ó nìkan ló ti gbogbo nǹkan ẹ̀dá kù bá wá bẹ́ẹ̀

kò rọ́lọ́wọ́ ọba yìí ní ẹni tá a lè dágbára onímọ̀ bí gbogbo ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ ọgbọ̀ ayé ní òsì tó lásán o díẹ̀ ọmọ ọkùnrin kí ni kò tó ni ọ̀rọ̀ sọ sí ẹ báyà ti ayé ní àràgbé bẹ̀rẹ̀ àràgbé mo pọ́ìsàn rèé pọ́ìsàn ní kí mo wá bẹ́ ara lé ayé gbé ọwọ́ ta ló yẹ rà ẹni tó láyé láàrà yé gbé lọ́wọ́ rẹ̀ ní àbẹ́ni tí láyé tó láyé jẹ̀ mọ́ ọlọ́wọ́ bá ló ń láyé náà fún ti wá ní bàbá kan ní kan tí mo gbọ́dọ̀ lọ́ra lé ayé gbé lọ́wọ́ ya kan ní mẹ́mbì kan ní yóò nǹkan ya pa ni máa gbọ́ lókìkí bí sáfẹ́ ralẹ̀ owó a níbi ralẹ̀ ọmọ onílẹ̀ onílẹ̀ bí sáfẹ́ sọ owó tá a níbi raṣọ owó aláṣọ bí sáfẹ́ ra bàtà owó tá a bàtà ní bàtà mo bẹ́ lẹ́ran mo

àwa kó bẹ́ẹ̀rù tí ò yẹ ká kó sẹ́ni àwa kó sí orí ẹ̀mí wa tàbá àti ní ẹjá dọ́lọ́wọ́ bá wa mà ṣé tàbá ti dọ́lọ́wọ́ bá wa mà báyìí á mọ̀ fóònù náà lóye ká gbé ogun fẹ́ lọ́wọ́ ṣùgbọ́n sì fi ń tó ọbẹ̀ ní kí n bẹ̀rù yẹn sùn wa mo máa ti máa bẹ̀rù ẹtí ní àti ẹjọ́ ń bẹ lápẹ́ àkàpẹ́ nìkan náà láti wọn máa léèwé méjì ìdájọ́ jẹ́ classmate àwa ń bẹ teacher tíṣà tíṣà wa ní class tíṣà wa àbí lẹ́tọ́rà tó ń lẹ́tọ́ wa dákun lórí subject lẹ́tọ́rà yẹn tí ń bá bẹ́ fail lọ́dọ̀ lẹ́tọ́rà yẹn dákun kọ́líìkì ní ta àjọjọ́ student ní ìmọ̀ páyà ní àbí lẹ́tọ́rà ní ìmọ̀ pé kọ́lọ̀ jẹ́ ojú rere láti mọ̀ ojú rere náà méjì dákun tó bá láta ìmúdi wa mú kọ́líìkì ní classmate mi pé ìfẹ́ ṣe ọ dákùn ṣe mo sì àbí ìtìyàn báwọn ta ló yẹ kéyàn ó dì mú ẹni tó ní tíṣì fọ́dá máa sì ní òun gangan ló ní kọ̀tún òun ló sàánù mi wọ́n lè lẹ́yìn lẹ́bàṣàlù àhàlà àpòjú ọlọ́run bá wa ga alẹ́mi àti alábẹ́ ọlọ́run àìsàn àtẹ̀mí àtiwọ́ àti ìdòpè lájẹ́ àti ilẹ̀pẹ̀ lóṣó àti ilẹ̀pẹ̀ lẹ́bọlóògùn àti ìdòwọ́ pẹ́kẹ́ mọ́ bẹ̀rù àbó nìkan àti ẹgbẹ́ ìrànlẹ́ ayé gbé àtàwọn tẹ́ ìrànlẹ́ lọ́wọ́ gbogbo wa pátákọ̀ yìí jọ gbogbo wa tá lọ gá gbogbo wa jẹmọ́ Allah subhanahu wa ta'ala wọ́n ni wọ́n kọ̀ ní ìgbìjẹ bá ní kí mọ́ bẹ̀rù ẹ tàbí ojú lẹ́fọ́ gákanáà ìwọ̀n ò bá ti lè bẹ̀rù èmi èmi náà lè ní ìwà ìtajà bá jìbì ń bẹ̀rù mi ẹbí tí olóòmọ ti di mọ́nu àbí ṣé kílásímẹ́ẹ̀tì mẹ́mọ́ síra wọn sọ́mọ́ ń bẹ̀rù ara wọn sọ́mọ́ ń bẹ̀rù ara wọn láti mọ́ bẹ́ẹ̀lì sọ́mọ́ ní wo ẹgbẹ́ apẹ́ ní kílásì lọ́la o a máa bìyà jẹ́ o kébù wọn yá àdèdè dé o dákun tó bá dọ̀la yẹn kọ́líìkì ẹ̀ lọ́ọ́ mọ bẹ̀rù ni àbí ọ̀gá tí ó bìyà jẹ́ni tó bá ní ọ̀gá ni àmọ́ lónìí àwọn èèyàn ti wá gbé tọ́lọ́run wọn ti wá ń gbé sẹ́gbẹ̀rún ọ̀fẹ́ gbé bẹ̀rù tọ́lọ́run sẹ́mi mọ́ ìbẹ̀rù kí wọ́n fẹ́ máa gbé sẹ́mi ìbẹ̀rù kan ní tábà fi sọ fún wa pé ìdá kílẹ̀ lẹ́ máa wà pọ̀ tó máa níta lóluwà rẹ ìwọ máa dáhùn pé sọkọlùwà tèmi ní ọlọ́ ẹni tó ṣe fóun lálámojútó ọ̀rọ̀ mi òun náà lálámojútó gbogbo àgbáyé pátá pẹ̀lú ìdẹ̀ra ìníṣẹ́ olúwa yìí sí lẹ́ni tẹ́mi ó mọ̀ ẹjọ́ sìn fún èmi ò lẹ́lò mí sí mọ̀ ẹjọ́ sìn fún àbíká ní àfún nìkan ọ̀rọ̀ lórí bọ́lọ̀rọ̀ ọba àbúwá ni alámòjútó gbogbo àgbáńlá ayé olọ́rọ̀ tó lúwá tó lánà kòránì pé alhamdulillahi rabbil alamin ó ní ọpẹ́ tọ́lọ́wọ́ ọba ni òkólúwàwó rabbil alamin ẹni tó wá in charge gbogbo àgbáyé pátápátá sọ́rí gbogbo tó bá ti wá yàtọ̀ sọ́nà yìí ò lè pé tó bá ti mọ́ ọ̀nà sábà gbogbo tí ó bá kù tó bá máa mú nígbà náà álàmù ni wọ́n. èmi náà tí wọ́n ń sọ̀rọ̀ yìí èmi ìkánú àwọn álàmù nìmi náà álàmù àwọn èèyàn olè ní àti ẹjọ́ wà álàmù àwọn àlùjọ̀nú àwọn náà wà tó ti wọn alamul hayawan àgbáyé àwọn ẹranko ọ̀nà wà ní wọn alamul jamadat àwọn nǹkan gbọ́rọ̀ gidi àgbàgbogbo nǹkan alamul hasharat àgbáyé àwọn kòkòrò ọ̀tọ̀ ní kòkòrò tó ọlọ́wọ̀ bá wa dẹ́dàá ọ̀tọ̀ làwọn kòkò ọ̀tọ̀ làwọn ẹranko ọ̀tọ̀ làwọn tí ó dàbí ẹdìẹ ọ̀tọ̀ lẹ́dìẹ tí ò lé ọ̀tọ̀ ní àwọn ẹdìẹ tí ò lé kọjá orí ilẹ̀ à ń sọ̀rọ̀ ẹdìẹ à ń sọ̀rọ̀ pẹ́pẹ́yẹ à ń sọ̀rọ̀ gíì gbogbo àwọn eléyìí orí ilẹ̀ làwọn ti máa rìn ọ̀tọ̀ tó wà ní ká máa sọ̀rọ̀ àwọn ẹran tí ó máa di ẹdìẹ àmọ́ táwọn ò ní máa rìn lórí ti máa rìn pé jáyé wọn orí òkè táwọn àbá ní bàbá tó wá bí ọ pé ọkẹ̀ pariwo ọlọ́wọ́ ọba rẹ̀ yìí ṣe ní ọ̀rọ̀ yìí ló ti jẹ́ yìí bí mọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni nǹkan náà tí wọ́n dì mú tọ́wọ́ fi dá ọlọ́wọ́ ọba rẹ̀ mọ̀ kí ni nǹkan ọ̀hún tọ́ dì mú tọ́ fi ṣe kí ni tọ́ fi dọ́lọ́wọ́ ọba rẹ̀ mọ̀ àfáà ní kọ̀kọ́lù ìwọ́n máa dáhùn jẹ́ ọba tí ń sọ wọ́n ilé kí lọ́ọ́ fi mọ ọlọ́wọ́ bá rẹ̀ à ọ ní mo dọ́lọ́wọ́ bá mi mọ́ ní tó sì fi jẹ́ nígbà mà ní ààyè àti yìí àwọn àmì kan mo fẹ́ tọ́lọ́wọ́ ọba fi sórí ilẹ̀ mo fa àwọn àmì mi dà mọ́. wọ́n máa fi lu káàdì àwọn ẹ̀dá kan náà bẹ tọ́lọ́wọ́ ọba dá náà tú àwọn ẹ̀dá yìí ó jẹ́ kí n mọ̀ pé ń ẹnìkan bẹ tí ń jẹ́ Allah. wà ní ààyè àti yìí nínú àwọn àmì tí mo wá rí tí mo fi tọ́lọ́wọ́ bá mi mọ̀ ní alẹ́ yìí òun tí mo ń rìn ẹ òun àti tó bá òun dé Allahu akbar Allahu akbar Allahu akbar òun máa wo òun nìkan níta máa ń pè ní òun tó òun bá ti gbogbo ilẹ̀ tó mọ̀ yìí kí bàtẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yóò rí sokùnkùn pé ah, àmì ni o sọ pé dáa bá tán náà ìgbógbó náà ta sàkálẹ̀ ní ìsìn ọba bẹ pàmì látàn ṣe àbọ̀ síbi switch á sì jẹ́ pé ó kú àbí òkú ẹ switch wo ní yí ọ̀sán padà sí ooru àwọn ìwo ní jẹ́ wọ́n mi yùn àmì ni mo mọ̀ pé ah kí ni ètò ní ẹnìkan nínú bẹ́ẹ̀ jẹ́ àwọn bí wọ́n máa ní ìṣọ́nà ọmọ ń tara wọn ọgbọ̀n mọ́ta ìlànà ọlọ́gbọ̀n ní mẹ́ńtájú ó kàn ṣẹlẹ̀ naturally ni àhá irú nǹkan báwo ṣe ń ṣẹlẹ̀ naturally ń ṣe máa ń ṣẹlẹ̀ naturally torí tó pè ní nature náà naturalize nature bí wọ́n jẹ́ nature ní naturally alimami olùbẹ́yà kí alẹ́ rahmatullah nígbà àwọn irú àwọn èèyàn báyìí wá bá wọn bá ọ̀rọ̀ lọ́dún kan kò ju ó ní ẹni ó lọ ó lọ sínú igbó nígbà tí wàá dénú igbó nínú igbó agídù tó ṣe ń jọ tí ń wọnú igbó yìí lọ bẹ́ẹ̀ ní ń fìlì pé mi ò fẹ́ da ọlọ́wọ́ ọba àkáǹtì dénú igbó yìí àmọ́ nígbà tí ó padà dáhùn igbó yìí ló wá bá odidi ilé ńlá kan náà ilé yìí wọ́n kọ́ ó ṣe erégedé ilé yìí àwọn windows wà níbi tó ẹ̀ṣí window máa wà ilé wọ́n rúfù ẹ̀ bó ti ẹ̀ṣí wọ́n máa rúfù lé jẹ wá fi àwọn nǹkan ìgbàlódé tí wà nínú ẹ̀jẹ̀ wá fi kún inú ilé náà ń gbà dáadé rẹ̀ àwọn bá àwọn window aluminium dáadé bí wọ́n ṣe tó lẹ̀ tó dáadáa wọ́n tún ṣe dẹ́kì ilé náà wọ́n tún gbé mi lé lórí wọ́n tún wá kan rúfù lé lórí tó rúfù náà fi jòkó dáadáa wọ́n lẹ táìsì káwọn tó jẹ́ kí táìsì wà nínú ilé náà wọ́n lẹ táìsì gbogbo inú wọ́n tún wá lẹ wọ́ọ̀lù kí n tẹ̀lé ká wọ́n ti wáyárì síbi inú ilé àwọn sọ́kẹ́tì táàmà ti jájábọ̀ gbogbo ẹ̀ láwá bá nínú ilé náà àtúwábá ní wọ́n ti kun inú ilé náà àtúwábá jẹ́rẹ́tọ̀ mẹ́kánù nínú ọgbà inú ilé náà wọ́n tún wá fẹ́ǹsì ẹ̀ wọ́n gbé géètì sí kódà wọ́n tún wá tan iná kalẹ̀ tí iná náà ẹgbẹ́ tàn sẹ́bí rẹ̀ tẹ̀ ṣe àwa wá débẹ̀ nínú igbó agbègbè yìí. ilá ti ń bìlì bọ̀ ni pé ẹnì kankan ò tí ì ló gbé yìí ẹ dákun bá bá dẹ́rù nílé yẹn ṣé a sì máa ní fílì pé ẹgbẹ́ ọlọ́ọ̀kú débírí àbí tọ́ọ̀tù ó change ha yóò change kí ló change ẹ̀ ha kí lè taari wáyé kí lè taari ṣe change tọ́ọ̀tù wa torí kí kò lè wù fún rẹ̀ tí ah, a kàlẹ̀ bá lè báyìí tí wọ́n ti kún ah, ah. tí sọ́kẹ́tì fún wa mẹ́ àtúbà kájá wọ́n tún tẹ́rọ̀dù dídì kan wíńdò wà fi lé tó yẹ kó wà wọ́n tún rúgbò ẹ̀tún ní gíní wọ́n tún wá kún ilé ilé yóò léwu ẹ̀yà kò jẹ́ tẹ́lẹ̀ fún àtọ́gbọ́n pé má láàmú ilé tó wù ẹnì kankan kọ́ ló kọ́ o ó kàn wà ń bẹ̀ nìyí ẹni wa tá a bá kọjú sí láti mọ wúru ẹni bẹ́ẹ̀ ọ̀sìn a mọ̀ pé á yóò mọ̀ ọmọ tó bá ní gbogbo ìṣẹ́ra ẹmọ́ wọ́n yà ó ti yé mi àkókè sáàmù náà ni ẹmọ́ wọ́n ní ó ti yé mi ó ti yé ọ̀n fọ́ mi ó ti yé pé ibi ìlàkà ìrẹ́ tó mọ̀ ní ẹ̀dá kan ọ́tínárì ilé ṣe ti gbogbo gúgùn lé yẹn gbogbo gúgùn lé gbogbo lé báwọn ẹmọ ń kọ́ láyé gbogbo ẹ lè má tó ó lè má tó wọ́n ní ẹ̀ka ní gúgùn ní wọ́n kọ́ ní ọ̀hún yẹn káàdì gbogbo wọn kọ́ wọn kọ́ wọn pa pápátá àwọn ọmọ bẹ́ẹ̀ lórí ten acres ni wọ́n kọ́ ẹ̀dàkùn mélòó ní jẹ́ ní ẹka nínú ilẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala àwa wòlé ayé ilé ayé wá ní ètò tó báyìí àárín tí òòrùn tó bá dà tó yẹ kó òòrùn òde òòrùn òde àtúntò yẹ kí ọ̀sán òde ọ̀sán òde àjàrí bí bẹ́ẹ̀ ti ń tẹ síìsì rẹ̀ ṣe èyí wo tó kọ́lọ̀ wa bá fẹ́ tàbí àfikọ́ ni wọ́n ti bá kó lè ṣe lahu ayatun tadullu ala

وفي كل شيء له آية تدل على أنه واحد تدل على أنه واحد وفي كل شيء له آية أنه واحد Fábí kò lè ṣe ìhìn afáàdé ní gbogbo nǹkan tó bá ní ọba ó ní kí ni? Ó lámì lára rẹ̀. Ẹjọ́ lọ́rẹ̀ أنه واحد تدل على أنه واحد ó ní àmì tó ṣe pé tó ọba ronú sí dáadáa jẹ́dúlù àmì yóò mọ̀ tọ́ka anáwó wà bọ́lọ́wọ́ bá wá táà ń sọ ẹ̀yọ̀ kárí kò lórí ṣùgbọ́n náà kàn kọ́kọ́ wúra rẹ̀ fún ẹ̀ bí ìdí wọ́n ní ti wà wà ojú méjì lọ́lẹ́yìn tí n bá ronú sójú rẹ̀ dáadáa wàláhì ó júwe kọ́ lọ́wọ́ mẹ́rin ọ̀kan ni torí pé káláwọn ọmọ méjì náà dá ọ ni káléyẹ̀ méjì ló dá ọmọ nìyẹn bọ́láwọn ọba àkáyé sọ pé ibi tí mo fẹ́ gbé ojú rẹ̀ sí ni ọlọ́wọ́n ọba àti ìdílé ní pé wà ẹ̀dá àti ìdílé mi fẹ́ gbé ojú rẹ̀ sí èkejì agbárí mi ni tí ó dìjà tí ó ní dìjà láàrin àwọn méjì ìjọba ọba kan bá sọ pé wo òun fẹ́ kán wà báyìí ọlọ́wọ́n ọba àti ìdílé ní kú tó wù mí ti fẹ́ káwọn kan mọ̀ wà lọ́sàn-án báyìí báyìí yóò dìjà yóò ní dìjà lábí ikọ̀ lè ṣe ìlàró àyàtọ̀ àìlàró tẹ̀lú àlà lábí ikọ̀ lè ṣe ìlàró àyàtọ̀ إنه جواد جواد ففي كل شيء له تدل على tàbí kò lè jẹ́ ìlàró ẹni ọ̀yẹ̀ wọ́n jẹ́ ìmọ̀rí ọmí orí Fàbí kò lè jẹ́ ìlàró gbogbo àwọn nǹkan pátá àmì ń bẹ tí ń tọ́ka fún wa kú olúwa wa mélòó ní ẹ̀yọ̀ kan ní. ọlọ́dà kan wọ́n ṣàfún wa ní imáni tó yẹ kó lọ. ṣùgbọ́n mi ní àyà ti yí alẹ́ oorun yẹn ọ̀láyà mi ni pé olúwa kan bẹ tí wọ́n lọ gbọ́ kankan pa òun òun tó wá jẹ́ tó tó wá kó àwọn nǹkan kan dání olùwàjàjà alìlẹ̀ lẹ́yìnlá libasan ayé ẹ̀kọ́ ni ọlọ́la wa tó wá sí òru níbi aṣọ òbora fún yín òru yẹn jẹ́ nǹkan tí máa ń dàbí ìgbà tí ń bà sí wa làwọn ẹni bí náà ṣe máa ń fẹ́ gbé aburú wọn síbi òru ní yorùbá wípé àná sọ wípé òru là á ṣèkà àwọn tó ń ṣe lọ́sàn-án ọjọ́ sí wọ́n fara lọ. tí wọ́n wo nǹkan tó ń gbọ́ òru ọlọ́run tó wá sí òru ní àsìkò tá a máa fi sùn tí o ní gbogbo activities wa ti bá ti ń lọ tó bá ti ń di òru yẹn lé ọ̀fẹ́ o ọkọ gbogbo activities yóò kàn débi ni yóò wálẹ̀ yóò débi gbogbo ìjọba yóò wálẹ̀ ọmọ wa bọ́ ti sùn ni ọgbọ̀n ọlọ́run tó lọ́wọ́ bá wá dá ọlọ́run bá ti wá sí òru fún wọn nù àyàfà àwọn ẹ̀dá kan tọ́lọ́wọ́ bá kàn tó ṣe àwọn ní pé mo tún fẹ́ kí ìhun náà tó mọ̀ jẹ́ àmì pé iṣẹ́ ìmọ̀ ní pé gbogbo nǹkan tó bá ti ń dọwọ́ orúkọ orú ọmọ ẹkùn wọn kẹfẹ́ máa sùn àsìkò orú ní àwọn ìmí òfin ẹ̀mọ́ asram inú tí ra àwọn dárúkọ yàrá tó fún wa wọ́n pè ní wahidul qarn tí mo pè ẹ̀pẹ̀ tí wahidul qarn ni oníwò kan ló ń pè rẹ̀ ìwò kan láì lọ ìwò mélòó ẹ̀kan irú wáyé ṣoṣo sọ́rí ẹranko yìí ìgbà ti dáhùn ònìkè bílẹ̀ ṣe ń mọ́bọ̀ yìí sílẹ̀ ti mọ́ ìtọ́ àti rírà wáyé ilẹ̀ tí ẹ ti ṣú wáyé kèyè pé yóò dúró lọ́dọ̀ rẹ̀ kí ilẹ̀ fún wáyé náà ni o àmọ́ tí kò yílò òun ó mọ wá gbogbo òun ó sùn sí sílẹ̀ bá ti wá ń tú bá wa ilẹ̀ tí ẹ mọ́ bọ̀ ilẹ̀ báyìí lè ti ṣú tó ti yàtọ̀ láàrin kí ìṣá ìbáyìí ilẹ̀ jẹ́ ìmọ́lọ́dọ̀ ti ẹ̀ egungun ẹjọ́ tẹ̀ wá ẹjọ́ wá lé ìgbà náà ló wà mọ́ jágbó káàkiri yóò mọ́ lọ káàkiri káfíńkó lè jẹ́ ìlàró tẹ̀dọ́ lọ́ àlàá àti ẹjọ́ mọ̀lẹ́kí tẹ́ yóò bá fò ẹ̀jẹ̀ bá tó báyìí kí ń fò yóò máa fò lọ́wájú ni àbí yóò máa fò lẹ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀sán àbí yóò máa fò lẹ́lẹ́gbẹ̀ẹ́ òsì àbí yóò máa fò lọ́sẹ̀yìn báyìí fò lẹ́yẹ tí máa ń fò yóò máa fò lọ́wájú yóò máa fò lọ́wájú yóò máa fò lọ́wájú ọlọ́run wá ní kẹ́ni má gbárí ìrìn ọlọ èyí tó wá dá ìran mí nù ẹ̀yẹ tó wọ́n bá máa fò ní tí ó fi máa fò bí ìgbà tá a dọ́mọ nìyẹn tí ń fẹ́ yẹn rìn tó wọn bá fò láyé àbí kó fò lẹ́lẹ́yìn tó bá fẹ́ fò lóníwájú yóò dàbí ìgbà tí ìrìn ẹyẹ tí máa ń fò lóníwájú kó wá lóun fẹ́ fò ní ẹlẹ́yìn yóò wà stressful àbí òní wà stressful ọlọ́ọ̀ni mo wá dá ilé ìpe in tó wọ́n mọ̀ fi fò tiẹ̀ àbí kó fò ní ẹlẹ́yìn fáwọn ikú lè ṣe é làwọn tẹ̀dọ́ lọ́ọ́ àlàá.

ọba tí ẹgbẹ́ bí ọjọ́ kó sí lọ́dún lè máa ó lè máa yí àlámàrí rẹ̀ padà bí ọjọ́ náà òun máa ọdá láàárọ̀ ojú rẹ̀ pé imú rẹ̀ pé ẹnu rẹ̀ lẹ́bí ó wà gbogbo ara rẹ̀ pé àmọ́ tí ó bá ti fi dalẹ̀ ó ti lájú méjèèjì ó ti ó náà tí ó

àwọn ànábì Ádámù mọ́ ń tẹ́ra wọn ọgbọ̀ kí ní bọ̀ láti sánmọ̀ kí ló jẹ́ kí ní oòrùn ò jábọ́ o lóòrùn bá ilé wá láti sánmọ̀ sórí ilẹ̀ ilẹ̀ olé o ilẹ̀ ó parẹ́ o lábí àlàá

kò ní wọ̀ lọ́sẹ̀ kan kò ní wọ̀ lóṣù kan kò ní wọ̀ lóṣù méjì kò ní wọ̀ lóṣù mẹ́ta kódà kó tó di kórùn yóò wọ́ ọ̀pọ̀ padà ó tún jẹ́ yóò oṣù mẹ́fà kórùn ní bá tún wá wọ̀ lẹ́yìn oṣù mẹ́fà kórùn ní tó tún lè yọ padà ó tún jẹ́ yóò oṣù mẹ́fà míì àbí kò lè ṣe ìlà oó tẹ̀dọ́ lọ́ọ̀lá

ó bá tó wá di gbọ́dọ̀ bẹ́ẹ̀ palẹ̀ ayé àrí tán tó bá tí ò bá nídìí ayé lílò mọ́ tí ò ní ìdí ti kọ́ àwọn ẹni rẹ̀ kó bẹ́ẹ̀ ọlọ́run ò sì gba tútú bá àwọn ẹ̀dá mọ́ níbi òórùn tí ń ohun ọlọ́wà níwá ìwọ̀ oòrùn ibẹ̀ ló kù tó ti máa lọ yọ lè yọ ń bí ọtí máa ń wọ̀ kọ́ máa wá wọ̀ síbi tí ọtí máa ń yọ ẹ̀kí ni ó ṣe ń di àlámọ̀ yóò ń gbà náà agbára ta ọwọ́ Àbí kò lè jẹ́ ìlàó. Annahu tadullu ala Bọ́lọ̀dún wá sí ọ̀rọ̀ yìí wọ̀n kọ́bà. Ẹ̀dà ló tó bú ṣùgbá. Tọ́rọ inú òrùn táwọ́rá sọ́rọ̀, bàbá kan kẹlùmọ́ bẹ̀ lásán àmọ́ wọ́n bá nínú jẹ́ sí àwọn tó pẹ̀lú àwọn ìsàyẹ́ sí ṣe ayé tí wọ́n mọ ohun tí ń bẹ àtagbára tí ń bẹ láàrò ọ̀rọ̀ tó yẹ kí wọ́n fi dá ọlọ́run ọba wa mọ̀ wọn láì wọn tí wọ́n fi ń yà sí ìbísọ́ ọlọ́run ọba sí ọlọ́run sì rí àti ìkú lọ́nà wọ́n ló kọ́mà bẹ́ẹ̀ lọ́nà ìjọba gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wà mí rí táà rí pé ah, àwọn tí ní yóò ó dàbí kẹsọ pé ìmúlẹ̀ dáa ló lọ lógbó lẹ̀kẹ́ tó gbá odidi ilé mẹ́ kẹwàá ní kúkọ ilé yẹn kàn lálẹ́ wù nílé ò bá ti lè lálẹ́ wù òun náà kàn lédè máa yọ òtúpọ̀ lè lédè máa yọ kókótọ́ lọ́wọ́ bá dáná kàn lédè máa bẹ́ mẹ́ ọlọ́run tó tó rẹ o àwọn díẹ̀ nínú àwọn àmì ọlọ́run alákọ̀ọ́ tẹ̀síwájú pé السماوات السبع ومن فيهن والأرضون السبع ومن فيهن وما بينهما ومن

àwọn tí gbé engineer lọ ikọ́ mọ́tálásí kan sílẹ̀ lágbà mọ́tálásí yẹn wá gùn ó tóbi gan ká ló tóbi méjì àbẹ́ta mọ́tálásí wa àwọn àti olókèjì wọ́n wá sí mo ti gùn tó kò wá ní ìpínlẹ̀ yọ̀ kan kò ní kí mo pé ìpínlẹ̀ yọ̀ kan pàtó sẹlẹ̀bírẹ̀tì ẹ̀ gbogbo àwọn pariwo ah, àwọn ilé yà ah, á ìfáàsì wọn lóye gan wọn ní kíní gan ṣèbá ní pílà lẹ́gbẹ̀ẹ́ bílà tí ò ní tán sọ pé kò ní bílà ní àárín ẹjọ́ ibi jẹjẹrẹ ẹgbẹ́ òun náà lẹ́sọ tààrin rẹ̀ mọ́ so ẹ̀yìn ni mọ́ bàbá ara àwọn civil engineer àtọ́sẹ̀ ń jẹ́ yìí àtàkìtẹ́ẹ̀tì tó design yẹn oyè architect wo ló wọ́n lọ́wọ́ bá design sọ́mọ̀ tó kò ní ní pílà o ọlọ́lọ́wọ́ bọ́ ti ṣe o sọ́mọ̀ ìwọ̀n ti bẹ́bẹ̀ ni pé architect á design nìkan gbà ní bóò ni wọ́n ti ṣe kò sí tó kàn mọ́ òun bá design kalẹ̀ pé abẹ́ kọ́ ọ̀sán báyìí kí wàá gbẹ̀mí engineer engineer ló máa mọ ọrùn ọpọlọ sí nígbà tó wá sí ìdáni kalẹ̀ àbí wàhálà òwò kúnlẹ̀ yìí mo mo níwà pé kílà síbẹ̀ èdè tí ọmọ ti wàhálà yìí àmọ́ lọ òdàkùn ákítẹ́ẹ̀tì wo ló bá dìsáìnì sánmọ̀ kí kó mẹ́lì kílà àìwá ní pílà sánmọ̀ ìjọ járí ó dà kò jálù ni ìjà gbọ́kọ́rọ̀ wọn bá wá nígbà wọn láìkó wá kéde fún wa jọ kan ẹ̀yin ara nàìjíríà ó kéré ó ah, nàìjíríà jẹ̀ tóbi jù wá ní owó ti fẹ́ tóbi jù wá gbogbo ekule yóò gbọ́ kó sọ fún soko títoko yóò gbọ́ kó sọ fún tilé o tó bá dán di kíní kan ọ̀fún kíní kan o èmi ọlọ́run bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ ti sọ́mọ̀ tàdúgbò yé o gbogbo yẹn kókó ológun tí èsì ẹ máa lọ sí kó tẹgbọ́ bẹ́ẹ̀ ni. Bábí kò lè ṣe ìlà oòrùn. dá sánmọ̀ ó mọ̀ ní pílà ó wà lọ rẹ̀ rẹ̀ báyìí ẹja kí ọlọ́run tó túrí ọlọ́run ọba ọ̀rọ̀ subhanaka ya rab subhanaka ya rab subhanaka ya rab taqaddasta wa ta'alayta ya rab mímọ àdé tàlàkà ní tó ń yẹjú ọ̀rọ̀ tí wọn náà àwọn tá a fi mọ́ lọ́wọ́ bá nìyí. ó tún wá dá ilẹ̀ náà ní méje wà máa ń fi ìhìn àti ìrìn ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ ẹ̀ mọ́ yà wá tà ń gbé orí ilẹ̀ yìí ọ̀tọ̀ làwọn èèyàn ọ̀tọ̀ làwọn ẹranko ọ̀tọ̀ làwọn kòkòrò ẹ̀sùn ẹranko mi ẹ̀sùn pé irú ẹranko wà nílé yìí ẹni kòkòrò mi ẹ̀ tún pẹ̀lú kòkòrò ayẹwẹ́ kòkòrò tó lè àti òmó kọ rẹ̀ akọ̀mọ́ náà ni láàmọ́ kí láà pé ya tẹ́tí mi ṣe a kòkòrò gan tí ń bá adé múlé ìbọn dẹ́ sí ìdán kòkòrò tí ń gbé tí ń gbénú àgọ́ ara wa tí ń gbénú àgọ́ ara wa tí wọ́n á máa dàbí ejò ọmọ iye ìgbà tí ó ti ń gbà tó bá kú tán tó bá ilé wọn obìnrin ti bàbá dé mẹ́ àwọn tí ń gbélò rẹ̀ nù gbogbo àwọn tàbí gbogbo àwọn kí ní àpẹẹrẹ ní tó yẹ káàkiri mọ̀ sí ah! ẹni tí ń tẹ́lẹ̀ ọ̀rọ̀ wa lọ́lọ́run kábà tí wàá mọ̀ bẹ́ẹ̀ ó yẹ ká wá gbé sẹ́ni tí kò wá sẹ́ni kankan tó lè gba kọ̀ǹtrol lọ́wọ́ ẹ̀ kí ló dé bá kọ̀ǹtrol ní gbogbo yàn kalẹ̀ kí lágbára kí lágbára àjẹ́ kálukú tán kàlá dárọ̀ yìí kí lágbára oṣù kálukú tán kàlá dárọ̀ yìí kí agbára àwọn ẹlẹ́bọn olókùn karùn-ún tá ń kà látàárọ̀ àmọ́gbàdá àti ọlọ́run bá wà mọ̀ ẹwú tá a máa ń sọ pa ọlọ́run yìí karamba ní àfa kan yóò ní ìrẹ̀ àwọn àfa àti yorùbá yìí wọ́n gbàdé ọ̀rọ̀ ọmọ ó sàtẹ́ ní kòtò wá sí ó kàn lánú ó kàn sọ̀rọ̀ já wọ́n ní ẹwà ní káwọn ọmọ dọ̀gbọ́n sílé ayé káwọn máa kojú wọn máa sàwọn gẹ́gẹ́ ẹwà dáhùn àwọn dọ̀gbọ́n sí o oúnjẹ wọn lọ́wọ́ bá gbé gbẹgbẹ sọ̀rọ̀ ọbí tí ń ṣètò rẹ̀ torí kò bá yẹ gbọ́ lọ́wọ́ bá ń gbẹgbẹ sí èyí ṣe ládùúgbò kan tí ò ní rọ òjò náà ládùúgbò ni kan náà olùwàwà rẹ̀ ó omi rẹ̀ ó dé omi tí ò ẹ̀dàkùn omi tọ́lọ̀wọ̀ bá pẹ̀lú kó máa bẹ lórí ilẹ̀ nìkan ilẹ̀ tẹ́lítà ń gbé yìí tọ́ bá já ilẹ̀ sí mẹ́ta ìdá kan nú ẹ̀ ló jẹ́ ọ̀dàn ìdá méjì nú ẹ̀ sí ni jẹ̀mọ́ alágbálúgbó omi táǹkó bẹ́ẹ̀ níbo ló jìde ọba tó wà ní kó kákàtí ariwo omi ọlọ́wà ní àìwọ omi wẹ́mọ̀ bọ̀ wásánmọ̀ tọ́lẹ̀ ni ó ní kó ló lè kó kan ìlọ́sánmọ̀ kó wá darú omi yẹn ìdá méjì ayé kó wá da ogun ẹ̀ sórí ibi ta pè lọ́dọ̀ ayé yanjú àbí òyanjú ẹwọ̀n ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́dá kò bí wọn lọ́wọ́ tí ọmọ ká ní ẹ̀dá ọmọ ènìyàn kan lọ́sọ orúkọ bá fún inú lè bí ìtọ́lọ́wọ́ bá fi ju ẹ̀dá rẹ̀ lọ́nu tí ọmọ ìjẹ́ tó lówó tó lówó gan olówó sì máa ó mọ́ olówó èkì kẹ mọ́ fi kíní kẹta àbùkù ẹ̀ sáàdìà ẹ̀sán sọ pé ìwọ́n ah, lówó ni wọ́n gbé mọ́tò rẹ̀ fún sáàdì kí ló ti mọ́tò gbẹ́jọ òní mọ́tò ẹ̀lẹ́ wọn tó máa ń jáde ṣùgbọ́n tó bá jẹ́ lówó tó gùn lóòótọ́ ìwọ́ ọ̀rọ̀ báwọn ọ̀tọ̀ sí lọ́dọ̀ rẹ̀ kí ni yóò dé lọ́gbà bínú ni láti ìní lọ tí wọ́n ti ń jáde lọ mọ́tò ogún lẹ́gbọ́n lọ́mọ kó tẹ̀lé ní ẹjọ́ ni wọ́n kù ogún lẹ́gbọ́n lọ́mọ tẹ̀lé ni obìnrin náà yóò bínú náà àmọ́lúwa wa ọba hakimu náà lè yìí torí bọ́ ọ̀tí yóò sọ́lì gbọ́rọ̀ ọba ń dọ́wọ́ ti wọ́n kó yá kó lè rọ̀dọ̀ lẹ́ẹ̀kan náà kí ni wá bí ọlọ́wọ́ abẹ́ kó wá lóun bí ọlọ́rọ̀ sí gbogbo ayé lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ parí ayé rẹ̀ ni mọ́bí bí tiẹ̀ kó wá wa ọlọ́dàkùn látò àkíndà ní máa yẹ kó lóun sọ àwọn ọ̀rọ̀ táwọn òpò ló sọ láàrin wọn lọ́nà lákùnmọ́ bìbí wa tàbí ikú lè jẹ́ ìlàmó ẹ̀nàró àìdọ̀ tó wá rí lẹ́yìn pé sánmà àti tí ń gbẹ́rù ẹ̀jẹ́ ẹ̀dá tàbí dọ́nà àti tí ń gbénú ẹ̀ jẹ́ ẹ̀ṣádà tó lọ́wọ́ bá mọ̀. agídé méjì sánmà àtìlẹ̀ àwọn ẹ̀dá kan tó ń bẹ ìmẹ́rà tó ń gbé ààyè dídé tí wọn lágbédé méjì sánmà abídínú ilẹ̀ àwọn ẹ̀dá wo wò làwọn ti rí fàbí kò lè jẹ́ ìlàró Muhammad bin Abdul Wahab alayhi rahmatullah ńgbà wọn ka gbogbo ọ̀rọ̀ yìí lẹ ẹgbẹ́ ìṣe wọn wọn kà gbé òrìkalẹ̀ lásán àríwá tẹ̀lé gbogbo dáhùn sọ láta ọ̀pá mi ọlọ́ọ̀ni sẹ́mà àmì ọlọ́ọ̀ni nígbà àmì ọlọ́ọ̀ni àwọn àmì ọlọ́ọ̀ni òru àmì ọlọ́ọ̀ni lọ́sàn alẹ́ lórí ẹ̀ lọ́rọ̀ tọ́lọ́wọ́ bá sọ fún ọlọ́ọ̀ni kò ráàlì pé ìgbẹ́nú àwọn àmì tẹ́sí tọ́lúwa wa mọ̀ olùrú tí máa ń dùn wà náà àti ọ̀sán gbà tí máa ń bí ọ̀sán oòrùn nígbà tó oòrùn bá yọ àmì ní wọn kọ́mọ̀ oṣù pàgbà tí máa jáde àmì ní láàtọ́sùdúdú lìṣàmùsì wálá ó ní ẹ forí kanlẹ̀ fún sánmọ̀ o ẹ sì forí kanlẹ̀ fún oòrùn ẹ sì forí kanlẹ̀ fún òṣùpá ẹ máa forí yí balẹ̀ fún Allah alladhi khalaqahun Allah tó ṣe fóun ló dá wọn in kuntum iyyahu kálọ́lọ́wọ́ bá lọ́ba tẹ́ ẹ̀fẹ́ sí lóòótọ́ áyà kan lọ. áyà kejì lọ́wọ́ bá lè kí ọlá wípé ó dájúdájú olúwa yín òun náà lẹ́ni tó dá sọ́nà àtìlẹ̀ fi sí dá ẹ̀yà ó wá dá ní ọjọ́ mẹ́fà lẹ́yìn náà ọlọ́wọ́ ọba yìí táwá alàlàáṣì ọlọ́wọ́ ọba wá bọ́ sórí àgbà alàáṣì ní wọ́n ń fi òru bo ọ̀sán yẹ̀tọ̀lúhùhù àti tó mú mọ̀ wọ́ ọ̀sán ní kíákíá yẹ́ ó tún wá dáhùn ó dá òṣùpá ó dáhùn ìràwọ̀ mùsákọ̀rọ̀ tí ń bẹ àmọ̀rì lọ́rọ̀ ọlọ́run ni a wá tẹ̀ wọ́n lórí ba pẹ̀lú àṣẹ wa ìtẹ̀ ọlọ́run bá tẹ̀ wọ́n lórí ba alẹ́ náà kọ́lùkọ̀ wọ̀lù o adẹ́dá ìní mo dá o kí ni kan wá kọ wọ̀lù àmọ̀ káwá pàṣẹ lórí ẹ̀ pé báyìí ní bọ́ọ̀mọ́ tẹ̀lé owó ìrọ̀lọ́wọ́ bá ló wà àbá àwọn àwọn aráàlú sọ pé gbọ́ọ̀lọ́wọ́ bá dáyé tán wá gbé láwọn kí ẹ ti kà lọ́wọ́

tabarakallahu rabbul alamin títóbi ọlọ́wọ́ bàbá tó dáná àlùbáríkà ọba gbogbo àgbàlá yìí ọlọ́mọṣẹ́ àgbẹ̀ṣẹ́ kálukú wà tó ẹja tó báyìí ní òní náà insha Allah ta'ala láti máa tẹ̀síwájú ní ọ̀la àwa pẹ̀lú àwa. أدنى الله بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك قطر ما الله mo fẹ́ sáré pàkíyèsí lórí gbólóhùn kan láàrin ìṣẹ́jú méjì sí ìṣẹ̀lẹ̀kùn ju méjì náà lọ. conversation kan bọ́ta tó wáyé láàrin èmi àti àáfàá kan láwùjọ wa mí. conversation yẹn ti wá lọ jìnnà ó sì ti rìn. àwọn ọ̀rọ̀ ti wá lọ púpọ̀ lórí ọ̀rọ̀ conversation náà ẹ̀yà ti wá gbé jáde wọ́n ti wá rẹ́kọ́ọ̀dù wọn wọ́n wá sí gbá wọ́n wá sàwùjọ àmọ́ àsìkò bálà yóò wá lórí orú yóò ṣe tó lásìkò ọ̀rọ̀ bá ti tó àìmọ́tẹ́tẹ́ ní àìmọ́ sọ àmọ́ ìtàkùkù rẹ̀ tó báyìí ó làkíyèsí kan tí àwọn ẹrú ọlọ́run méjì kan ẹnìkan bẹ̀rẹ̀ ẹrù yà ọ́ àtàwọn bàbá wa kan náà láti màdínà àwọn arákìyèsí wọn àwọn abẹ́ ìlọ́wọ́ mi àwọn ọmọ ìgbọ́ báyìí conversation yìí ah eléyìí ìgbàgbọ́ ẹgbọ́ bẹ́ẹ̀ àkọ́dà mo máa ń bi wọ́n pé ẹni àkọ́dà mo bi wọ́n pé nọ́mbà sílẹ̀ ti gbọ́ àwọn aláwòrán ti mọ́ àwọn àbáwá ti mo wá bí wọ́n pé nọ́mbà sí ni ah aláwọ̀ máa wò àwọn afẹ́ nọ́mbà sí mo wá ń kọ́ ló mọ́ ah eléyìí mo kàn wí bẹ́ẹ̀ ni mo bá ń kọ́ ló o sábùkù kí ni sábùkù ní sàn. mo wá fi lẹ́mìí pé bàbá dé hakọ̀ǹdọ̀ sunday o mi kì í sọ lọ́wọ́ yìí pé pàkíyèsí lórí ẹ̀ eventually gbogbo òdìdọ̀ sọ́ndé gba àfipadà alùpọ̀ gba kwẹ́sọ̀n ìjẹ́ ẹ̀rọ tí ẹ̀ mọ́ ọlọ́run máa bóyá jẹnẹrétọ̀ tí ń tẹ́yìn lóhùn òun epo ni ọlọ́run máa ti ń ká ẹ̀rọ tí mọ́ mo rò pé gbà tó wà dànà báwọn ti sẹ́ǹtì kí nígbà sí mi lọ wọn bá ní kótóbi ti kà fara àti tàdọ́múnú àti tàáwúnú àti tmc àti kà fara gbogbo wọn áá ló máa lágbára wọn mo wá ní ọ̀la èsì ń bá ti hàkọ̀ lálẹ́ àná mo wá sàdé òfin nìkan bẹ́ẹ̀ ní pàtó ìṣòro bẹ́ẹ̀. nígbà tó wá ipò lánàá sí hàkọ̀ tí ó sì tó kọ̀kọ̀ tí ó ṣàṣàyè láti lè ṣe lánàá tàbí wá ní bó bá ti láàárọ̀ yìí insha Allah ní pàtó ìṣòro ìgbóná ọ̀la ọlọ́mọṣẹ́ àṣàlẹ̀ kó lára fẹ́ kọ̀ọ̀kan wa. tí a dúró yẹ àwọn tó padà gbé jáde tó padà tó tú sí ó fẹ́ kàfàrà àwọn gbogbo ẹni tó náà bá sì ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ẹni tí nǹkan kan bá ti ń bẹ lẹ́mìí rẹ̀ òní ò bẹ́ẹ̀ àbí ẹni tó ń wò gbọ́ full conversation tọrọ yẹn kan ṣe bákan bákan náà sì ló yẹ kó ṣe tí òun dẹ̀ ní tú lọ bí tí àwọn yóò tú lọ bí mo fi sọ bẹ́ẹ̀ ẹni bá ti gbọ́ full conversation yẹn láti bẹ̀rẹ̀ dópin kò ní yọrù kí ní ìjáde bẹ́ẹ̀ àmọ́ ẹnu ẹni abá fẹ́ sùn jẹ mẹ́lì mọ́ sí ògbọ́dọ̀ tó fi kó rárá o àmọ́tọ́ níbi ọ̀rọ̀ tẹ́gbìn ọ̀rọ̀ ìní lọ́dọ̀ àwọn èyí gbé nísìnyí kò nídìí ìwúlẹ̀ ń fi kó rárá ẹni abẹ́ sùn jẹ lèmi náà mo wá fi kó rárá o èyí fi kó rárá o àwọn gẹ́gẹ́ ó bá ń wépo tí wọ́n fi ra ní ní ara ọ̀rọ̀ wọn ti jẹ́ nù wọ́n ẹ̀ àpèjúwe tí kò fáwọn èèyàn lórí ọ̀rọ̀ ọ̀tá àti màtí àbíyèrè ní ṣòro àpèjúwe kan náà àpèjúwe ọ̀rọ̀ gẹ́lẹ́ bó ti jọ gẹ́lẹ́ ó ní bí ẹni tí ó ra bread lọ́dọ̀ yìí bí bread bá a ti máa ń jẹ nígbà kan báyìí ó wá fẹ́ fi bọ́tà ó lè fi bọ́tà yẹn jẹ bread ó wá dájú kọ̀ yọ ọlọ́dẹ ó wá ní ìyá àmì kó dájú kọ̀ yọ ní bread tí mo tí mo ti sọ yìí sẹ́yìn ó dájú kọ̀ yọ lọ́bẹ̀ kí mo ti lẹ́wí ó dájú yọ ní bread ó wá dájú kọ̀ yọ ní bread ó wá ní yọ ní bread ẹ̀dá kan ẹ bá mú bread yẹn ẹ jẹ́ n ti gé ọ̀fẹ́ ẹ bá mú bread ẹ jẹ́ n ti gé ọ̀fẹ́ ẹ̀dá kí ló fẹ́ wí gangan ẹ bá mú ọ̀fẹ́ kí n fi gé ẹnu gbé òun wá sọ pé ẹ bá mú bread ẹ jẹ́ kí n fi gé ọ̀bẹ gbogbo nínú akáyè tí ò bá ní problem tẹ̀lẹ́ ni o tí ó sì fẹ́ mọ̀ mọ̀ fi kóra lára kó lè so jẹ tó bá ti gbọ́rọ̀ kí ni ó kàn ṣe yóò kàn sọ àti mọ̀lẹ́ ẹgbẹ́ ìtẹ́wé ní pé bá yín mọ̀ bẹ̀kẹ̀ rí ra amẹ́ni tó bá ti pé ó bẹ́ẹ̀ fi kóra ẹni lára kó lè rí jẹ kí ni yóò sọ yóò ní ẹ̀rí ẹ̀rẹ̀ ń pẹ́ra ilé àfa akẹ́kọ̀ọ́ mọ̀ bá ti ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ṣé búrẹ́dì náà fi máa ń gbé ọ̀bẹ ni àbí ọ̀bẹ náà fi máa ń ṣe amúlòdò ni ẹ mọ kankan lẹ́bí lórí kan bàbá yìí mú búrẹ́dì kábà ní máa ti gé ọ̀bẹ àgbà ọ̀rọ̀ yóò lè tó máa kí ni ò lè tó bẹ́ẹ̀. ó lè fi ọgbọ̀n ṣẹ́jú oṣù kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ó lè fi sixteen minutes lórí ẹ̀ gíní kó fi kọ́mẹ́ǹtì lórí ẹ̀ ó máa pariwo ẹ̀yin ẹ̀wò ẹ̀dùnkọ̀ yàrá àfà kó máa ní pé ká máa bóun mú búrẹ́dì fi gé ọ̀bẹ àwọn ilé ìjọba ń gbọ́ wá ní pé ah, ó yẹ kẹ́rin mọ̀ kí n tún fẹ́ wí ni pé ẹ bá mi mú ọbẹ̀ kí n fi gé bọ́rọ̀ ìkéré nù sọ́dí táwọn èèyàn bá ti wá fẹ́ mọ̀ fa wàhálà fún ara wọ́n bá ti fẹ́ báyìí kan fa wàhálà ibi ẹ̀ mọ̀ lọ́ọ́ lúgọ sí ìjọra pàtàkì fún wa wọ́n lúgọ sí màntúkún rẹ́yìn rúbà sóòtì ọ̀rọ̀ tó kẹ̀ jábọ́ lẹ́nu ẹnu ó sì pé ah ó sì wá jábọ́ ni nǹkan ló gbà ní ló gbà lérò jẹ́ wà ní rọ́ o ní tó sọ náà ló gbà lérò atẹ́lẹ́kejì màkòsú ni ó gbà lérò ọ̀tọ̀ rẹ́yìn àwọn nǹkan ló sọ wọn àwọn àtúntò yìí wọ́n sọ̀rọ̀ ní ètò wà ni ẹ ètò wà ni ẹ èyí kan náà ìgbọ́ ìrìnà gbogbo ẹ̀rọ wọ̀nyí gbogbo ọkọ̀ máa ń náà pè ní eléyìí wulẹ̀ gbọ́ àmọ́ àwọn yẹn wọ́n ló ní mo gbé lẹ́kṣọ̀ ṣé kọ̀mọ̀lùdín gbóná ṣe kan tó fi ń sọ̀rọ̀ àwọn aláṣejù tẹ̀lé tó ọlọ́wà ní àwọn àlùfáà tí wọ́n sọ̀rọ̀ yìí tí wọ́n ẹ̀mí wọn mọ́ abẹ́ni tó gbé jáde ó lẹ́mí rẹ̀ dọ̀tí igbó ni wọ́n wá di sọ́jú ọ̀sìn máa ń la ọkàn àwọn èèyàn tí wọ́n máa ń bẹ sí ń bẹ nínú ọkàn wọn àwọn sọ́jú ọ̀gbìn yìí máa ti ń bẹ kánẹ́dẹ̀ fẹ́ ṣe ọpẹ́rẹ́sọ̀ fún yẹn ìwọ ti á sọ pé èmi tèmi ọ̀tọ̀ ní ti ń bẹ́lẹ̀ àkó ṣèlédò wà lọ́wọ́ wà ní lẹ́bi ìlà ìlà lẹ́tọ̀ ìrìn láyé ìgbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ rí láyé àfi àárọ̀ ọjọ́ tí mo gbé sórí péjì ìgbọ́ láyé ẹnìkan ló fi tẹ́jẹ̀ ní ìṣẹ̀lẹ̀ irú ọ̀rọ̀ táwọn àlùfáà míì náà máa ń sọ rèé tẹ́yìn náà sì máa ń sọ orí ẹlẹ́yìn báyìí tán sì ń dà wọn láàmú táwọn wá máa da àwọn bàbá yìí láàmú kí náà ẹni yìí fẹ́ gbà mẹ́ẹ̀. bí mo ti wá rí pé ah, ọ̀rọ̀ yìí ti ṣe àǹfààní lóòótọ́ tí n bá kọ́ sí ẹ̀ ń bá gbé bọ́ta àbí mo bá download ẹ̀ tí mo bá gbé ọ̀rọ̀ lè bọ́ta àmọ́ gbà tí mi bọ́ta ló bá tó ní òun mọ ti bẹ nínú èròǹgbà àwọn ah, èèyàn lọ́tọ́kọ̀ rẹ̀ ọ̀ àmọ́lọ́dá kọmọ́sá fún ẹni kọ̀ọ̀kan wá sí ṣe gbogbo orú nǹkan báyìí jama ha máa rí ìwé tí ó pọ̀ lásìkò yìí àdúrà kan sí wà kùtù nǹkan bẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ al-ikhlas tọ́lọ́dá kọ̀ọ̀kan má ba ikhlas wà jẹ́ pẹ̀lú gbogbo fìtínà yìí ẹlẹ́ẹ̀kejì al-mutaba ìtẹ̀lé súnà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ìtẹ̀lé súnà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam wa kó ẹlẹ́ẹ̀kẹta òun wà ní àdúrà pé ìṣìnà ìṣìnà tí gbogbo wọn point sí ó ti ṣìnà ó ti ṣìnà ó ti ṣìnà ọlọ́run wọ́n ti ń point sí oṣù ìtàní ìlú nígbà náà yóò kàn mọ́ lọ sílẹ̀ sọ fún wọn náà yá sí ẹ̀ mọ́ sí dọ́lọ̀ sí ọ ọlọ́dàkùn mọ́ sí wa bẹ́ẹ̀ ọlọ́dàkùn mọ́ jẹ́ kí iṣẹ́ ìtọ́nù olùwà lé bẹ́ẹ̀ gbàtí wọ́n ń sọ náà ọlọ́dàkùn mọ́ jẹ́ àṣìnà káwá nígbà tí ń pariwo rẹ̀ ojú lè pariwo lọ́fún lè pariwo lóṣù káàní yẹn wọ́n ń rùn láre yẹn náà ọlọ́dà kò máa fọ̀ ọ́n lọ́kùn mẹ́wọ̀n ìdọ̀tí tọ́lá wọn rí ọlọ́dà kò máa fọ̀ ọ́ mọ́ yóò bá wá sí káwá lójú tí wọ́n ní ń gbé dọ̀tí ọlọ́ba ò fọ ojú tí wọ́n náà má ẹ̀ sàmì wọn ẹ jẹ́ kójú wọn náà kó mọ̀ mọ̀ rí dọ̀tí má ẹ kójú wọn náà ò lè máa rí dáadáa àfọwọ́ an kulli birrin kalilatun ẹ̀pẹ̀ tí ó náà wà áyínú rídọ́ an kulli birrin kalilatun wàlákin na àìnà sọ́kì wàlákin na عين السخط تبدي المساوية وعين الرضا عن كل عيب كليلة عيب يقول عن كل عيب عيب يقول عيب عيب عليبه وعين الرضا عن كل عيب كليلة وعين ولكن عين السخط تبدي المساوية وتوب لما ساويا وعين الرضا عن كل عيب قليلة ولكن عين السخط تبدي المساوية ولكن عين السخط تبدي المساوية عيني نفس تبدي المساوية afáàdé wà á ń rí lọ tó ní ṣòro ojú tí máa ń yọnu sí ọ a ń kúlẹ̀ a ń gbé ní kàlí ìlàtọ̀ gbogbo àlébù tí máa bẹ̀ lára rẹ̀ kó ní ìlú oníṣẹ́ kí ni onírí wọ́lábí náà àìnà sọ́kì àmọ́gbọ́ oró ju ti bínú sí ọ ṣúbùdí ní máa sàwíyà ojú ni ó mọ̀ fi àlébù tó kàn máa ju ogun kọ́lá lébù àwọn òṣèlè ṣọ àwọn òṣèlè ṣe àwọn òṣèlè ìwọ ẹwọ kódà kò fi jẹbi làdára kódà kò tún bàtà dára kódà kò wọ kiri kan kódà ojú ẹ̀ ojú àtọ́jú ìbínú ojú ìbínú onígbé kékeré ní ìfẹ́ lòmí wọn láti máa ṣàdọ́ àwọn ojú méjì ká nílò tọ́ ó ti ṣìnà ó ti ṣọ́nà tó ń parí ká ní bá ń bẹ lára tiwa náà ọlọ́run dákun máa ṣàfiwá máa nà wọn ọlọ́run máa ṣàfọwá sọ náà àmọ́ ká lójú kálukú wọn ní gbé kíní ìwá ọlọ́run bá wa fọ ojú tiwọn náà máa àmọ́ sọ ọmọ nǹkan kan sínú ìdílé nínú ìyọ̀rùn òní pé nínú tó yára dé káwọn èèyàn sí oúnjọ táwọn ìran kan bá ń kó gbogbo ọ̀ tọ́sí láti fi lọ́dọ̀ lọ àwọn ìran kejì náà wá láti lọ́dọ̀ tí wọn náà ọwọ́ apẹ méjèèjì láti èsì àwọn eléyìí wá ń kó gbogbo ọ̀ àwọn eléyìí wá ń ṣe tí máa bọ̀ máa bọ̀ tí ìbá sàánú ọlọ́run ọ lè fi sọ́dọ̀ lọ torí pé àwọn ti fún ọ ní sọ́ọ̀tì láàrín àwọn ti ń lọ sí àgbọ́dọ̀ àwọn olóògbà bọ̀ ọ̀dọ̀ tí wa a máa ń wọ́n lóòtí ó bá yẹ lórí ìkẹ́ ọ̀gbẹ́pàá ní ọlọ́run oúnjẹ tó bá rà sí ti lọ́dọ̀ fi jí ó wá pàwọn ilé ní tí wọn inú bí wọn àwọn ilé náà tó pín tí wọn náà wá mọ bẹ́lọ̀ kọ́lọ̀ jẹ́ mú mọ bí àwọn náà sọ́ra tí ló bí wọn tẹ́lẹ̀ pariwo rẹ tí ń pè tẹ́lẹ̀ náà pariwo rẹ àwọn méjèèjì ìwọ́gbò ní wulẹ̀ ní fẹ́ẹ̀tà àti ìfìsọ́dọ̀ ẹnìkankan ọ lè mẹ̀ntẹ́ ah, ní kéṣẹ́ òdodo sọ

pọ̀ bẹ́ẹ̀ bá a bá ti ní problem pẹ̀lẹ́ ni náà á sọ pa understand tó sọ àmọ́ tó bá jẹ́ nípa abẹ́ mọ́ mọ́ràn lé màtí láàmọ́ wí a máa tẹnu mọ́ èwo ni máa ń gbé búrẹ́dì ibi gbọ́mẹ́ tí ó jẹ́ kó sọ ní pípa mọ́bẹ̀ kiri gbé búrẹ́dì ọ̀sẹ̀ ẹ̀mọ̀rọ̀ sọ ọ̀sẹ̀ kiri gan ọlọ́mọdé aṣọ àlẹ́ nǹkan kan ọlọ́mọdé náà kọ́ nínú àwọn sẹ́ni gbogbo àwọn ìlú ẹ̀dá ogun ọmọ báwọn ṣẹ́gbọ́ gbogbo ọba ọ̀lẹ́dá wọn láwọn tọ́tọ̀ láwọn ọdún ṣàfihàn. ha? àwọn ní ẹ̀sìn wa tá ìṣe yìí ìpele sí ìpele ní pépèlú nílùú wa pàpàrà bá pàdé ní ó tíra ìpele mẹ́ta ni ẹ̀sìn ìpele mélòó ìpele ìpìlẹ̀ tó pẹlẹbẹ ó ní ìpele al-islam kí ni mo gbé al gbogbo ẹgbẹ́ ayé tó fẹ́ sin at least lẹ́bù eléyìí yẹ kankan ò gbọ́dọ̀ má sin bẹ́ẹ̀ iye ò ní gbogbo àwa tá à ń jẹ́ mùsùlùmí lẹ́bù kan nìyẹn kejì ẹni bá tún wá ti gbé pẹ́ nínú ẹ̀sìn lẹ́bù tó gbọ́dọ̀ tó máa sáré ó ní lẹ́bù al-iman kí ni mo gbé ẹ̀pẹ̀ kéwù ó di mélòó bá jàmá ó di méjì bàbá tí wá kúrò ní lẹ́bù yẹn a máa lọ sí lẹ́bù ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ẹ̀ tó wọ́n lọ́wọ́ a máa lọ sí lẹ́bù ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta lẹ́bù ẹlẹ́ẹ̀kẹta yẹn òun wá ní ọ̀gá lẹ́bù tí yẹn máa ń wà nínú Islam ọlọ́dún ní àti òní àkéèdè lẹ́bù yẹn náà èyí ò ní àìsà sínú pé sọ́ọ́rí ti lẹ́bù èlé ìyá àbùdùn yàrá òun ó mọ fọlọ bí ìgbà tó ń fojú rí báyìí yóò mọ fọlọ bí ìgbà báyìí gbogbo òṣèré bí ẹni ti bẹ̀rù ti bẹ̀rù ti páyà ti páyà mo rò pé ọ̀rọ̀ náà yìí láì jẹba so lẹ́bù mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn so kàtígórì tí mùsùlùmí wa máa ń dùn kó òun wà ó ní kàtígórì al-ihsa bọ́ọ̀ bá wá lè dé bí ipò kọ́ máa lórí ayé bígbà tó ń rí ọlọ́run kọ́ máa sílọ̀ bígbà tó ń rí ọlọ́run ọgbọ́dọ̀ wà ní ìgbìyànjú àti wà ní lẹ́bù al-iman pé yóò bá wá tírí lẹ́gbà sí imán ọ̀gbọ́dọ̀ jẹ́ kí fẹ́ ní islam ò mọ́ lára rẹ̀ láti mọ́ sọ fáwọn èèyàn lèmi ààyè dá gbogbo èèyàn pọ̀ sínú agbó kan náà tí a ní gbogbo èèyàn náà láàrùsùn náà kò pọ́síbù ó jẹ́ kí ni jọmọ́ ọ̀rọ̀ tí ó lálàáfíà yìí dárọ́jà kan ni èyí ó gbìyànjú àti dì ní pẹ̀lú iṣẹ́ láti mọ́ mú àwọn súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam tó gbé kalẹ̀ sọlọ lakun mọṣẹ aṣáájú ẹni kankan wa náà ọmọ ẹsẹ wájú ọlọ́rọ̀ nọ́mbà tó lọgbọ ẹmọ Uh, okay tọ́yì ìbéèrè alákọ̀ọ́kọ́ wọn ni pé ẹni tó há kọ̀ọ̀kan ìlú wa ha ó yọ ha ṣúra kan lápẹ̀jú yìí ìgbà tó wa ha parí ó wá fẹ́ máa ka ní àtẹ̀yìn mọ́kúùsà tí ó máa ka látẹ̀yìn lọ sí ìwájú ló ka ayé àtúgbẹ́ ètò wọn táyé tó tẹ̀lé wà lọ́ka lọ sókè títí ní ìdájọ́ ọdún ìjọba yẹn. àwọn afá ìsìláàmù wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí nínú wa bú táwọn ọmọ pẹ̀lú alukur'an òníwò eléyìí. ayé máa ń ka alukur'an nínú kíni nínú ọ̀nà láyé. àmọ́ àwọn tí wọ́n máa ń ha kur'an àwọn máa ń fẹ́ ṣe ìgbìyànjú yìí kí wá ṣe ní wọn àbẹ́rù ń wọn ni pé àwọn fẹ́ máa ka kùránì bẹ́ẹ̀ àmọ́ láti lè fi jẹ́ pé kùránì dúró sórí àwọn wọn lè wò pé ó yá áyà báyìí káyà tó wà níwájú ẹ̀ tó sì gbà tó wà lẹ́yìn rẹ̀ lè mọ̀ ó sì jẹ́ kíni ló tọ̀ ká láti lè fi jẹ́ kí ìhà ó sì kíni kò rinlẹ̀ tó eléyìí ìlànà ní lọ́dọ̀ tí àwọn oníkọ́ fẹ́ máa ka Quran kọ́ ẹ pé lánàá tí wo máa fi ka oníkọ́ máa ka Quran látòrí kojì àwọn tó máa ń bá Quran sàtàwọn èèyàn ọmọ ìdókòwò kaba yìí táwọn àlùfẹ́ ló gbé olùṣẹ́ bẹ̀ fún ọ̀rọ̀ dàkúmọ́sá làwọn alábẹ́ o inú ẹ pọ̀ àwọn ìjára àti tẹmọ́ fún Quran sàṣeyàn àlùfẹ́ lè ti ṣe sí láṣàṣì àmọ́ la pálí tẹ̀lú mẹ́fẹ́ sórí búlú wá gbé wọlé orúkọ nígbà mẹ́ o ní ó wà lọ bá wọn ta búrú tọ́fẹ́ kúṣẹ̀lẹ̀ ọlọ́dà kọ́mọ́fà kúṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ọlọ́wọ́ àwọn ẹsẹ̀ ló orí kàkà ìdáwọn àlùfáà wọn ni wọ́n kọ́ orúkọ àwọn ní ìsìlá ìpèsè àníjà àti àbá wa àmọ̀ sọ́fúnra ìṣà bárakàlá tọ́tọ̀. Ìwọ́. Ẹni tí ọkàn rẹ̀ bá máa ń ní ìtò máa ń ro nǹkan oríṣiríṣi, a ní kí ló lè máa ṣe. كما نقول يا مقلب القلوب ثبت قلبي على دينك ايبان كنيا ثبت قلبي على يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك ká máa jẹ́ kí gbólóhùn yìí ká jẹ́ kí ó pọ̀ kọ́lọ́dà kò máa ṣe àmẹ́ṣẹ́ ìkàlùkù ọdún ọlọ́run. ok àwọn sọ tí wọn fọ́tọ̀ gbogbo àwọn tí a bá ní questions lórí àwọn pages yẹn a máa lọ comment sórí wíwá tí question ni orí imam kutubi online ibẹ̀ nìkan ni èmi ń yí wúrọ̀ náà fún ọ̀dọ̀. ààyè rántí wọn ọ̀rọ̀ mi lójú pàbí ìlú ìdí ọjọ́ mi insha Allah. ìbéèrè mi tí kò sí ìbéèrè náà abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala ìlànà ìfowópamọ́ mi yóò ń dúró pẹ̀lú. أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته